ọlọ́kọ̀dẹ̀ yìí oyè dẹ̀yìn dẹ̀yìn ọlọ́kọ̀dẹ̀ yìí ọlọ́kọ̀dẹ̀ yìí oyè dẹ̀yìn dẹ̀yìn ọlọ́kọ̀dẹ̀ yìí bó o bá dẹ̀yìn wá dódò kan aró dẹ̀yìn ọlọ́kọ̀dẹ̀ yìí bó o bá dẹ̀yìn wá dódò kan ẹ̀jẹ̀ dẹ̀yìn ọlọ́kọ̀dẹ̀ yìí ọlọ́kọ̀dẹ̀ yìí oyè dẹ̀yìn dẹ̀yìn ọlọ́kọ̀dẹ̀ yìí ọlọ́kọ̀dẹ̀ yìí oyè dẹ̀yìn dẹ̀yìn ọlọ́kọ̀dẹ̀ yìí àníkò dẹ̀yìn ọlọ́kọ̀dẹ̀ yìí dẹ̀yìn ọlọ́kọ́ dẹ̀ àní kò dẹ̀yìn ọlọ́kọ́ dẹ̀yìn dẹ̀yìn ọlọ́kọ́ dẹ̀yìn bó o bá dẹ̀yìn wá dé odò kan aró dẹ̀yìn ọlọ́kọ́ dẹ̀yìn bó o bá dẹ̀yìn wá dé odò kan òjò dẹ̀yìn ọlọ́kọ́ dẹ̀yìn ọlọ́kọ́ dẹ̀yìn oyè dẹ̀yìn dẹ̀yìn ọlọ́kọ́ dẹ̀yìn ọlọ́kọ́ dẹ̀yìn oyè dẹ̀yìn dẹ̀yìn ọlọ́kọ́ dẹ̀yìn jọ̀wọ́ dẹ̀yìn ọlọ́kọ́ dẹ̀yìn dẹ̀yìn ọlọ́kọ́ dẹ̀yìn jọ̀wọ́ dẹ̀yìn ọlọ́kọ́ dẹ̀yìn dẹ̀yìn ọlọ́kọ́ dẹ̀yìn jọ̀wọ́ dẹ̀yìn ọlọ́kọ́ dẹ̀yìn dẹ̀yìn ọlọ́kọ́ dẹ̀yìn àníkò dẹ̀yìn ọlọ́kọ́ dẹ̀yìn dẹ̀yìn ọlọ́kọ́ dẹ̀yìn.